ẹ kú dédé àsìkò yìí ìròyìn gbáǹkọ́gbì ló ń dé sí ojú ẹ̀rọ ayélujára yín láti iléeṣẹ́ ojútólé tẹlifíṣàn taofeek afọlábí lolótú ìròyìn èmi princess ọláwùnmí jẹ́gẹ́dẹ́ àtàndá lóníròyìn yín ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn ọwọ́ tẹ obìnrin tó jí ọmọ gbé lẹ́kìtìpupa ògónà kan ṣoṣo jábọ́ lórí ọkọ̀ ló bá di ọ̀ràn alákeje adájọ́ ní kí wọ́n yẹgi fún àwọn tó pa bàbá olóyè lẹ́kìtì oníṣòwò búrẹ́dì gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé ní báyìí ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ọwọ́ ọlọ́pàá tẹ obìnrin tó jí ọmọ gbé lẹ́kìtìpupa níbi tí ó ti ṣe ìsọmọ lórúkọ ní ìṣàgámù ilé iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi páńpẹ́ òfin gbé obìnrin kan lórí ẹ̀sùn pé ó jí ọmọ ọlọ́mọ gbé gẹ́gẹ́ bí a ṣe gbọ́ obìnrin náà ti ọjọ́ orí rẹ̀ kò ju ọdún mẹ́rìndínlógójì thirty six years jí ọmọ náà gbé lágbègbè sábó nílùú èkìtìpupa nípínlẹ̀ ondo ó sì gbé ọmọ náà lọ sí ìlú ṣàgámù ní ìpínlẹ̀ ògùn lọ́dọ̀ ọkọ rẹ̀ nǹkan dé níbi tí akẹ́kọ̀ọ́ yìí ti ń yayọ̀ pé òun kàwé tán ló ti jábọ́ lórí ọkọ̀ ló bá kú àjálù ńlá kan ló ṣẹlẹ̀ nílùú ibìkan báyìí pẹ̀lú bí wọ́n ṣe pàdánù ọmọ kan ṣoṣo tí wọ́n bí níbi tó ti ń ṣàjọyọ̀ pé ó kàwé jáde láyọ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ọjọ́ ẹtì Friday tó kọjá yìí ni ìṣẹ̀lẹ̀ aburú yìí wáyé ọmọkùnrin náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abrahamu la gbọ́ pé ó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde nílé gbogbo nílé ìwé gbogbo nìṣe Yaba College of Technology tó wà ní àkọkà Yaba ní ìpínlẹ̀ Èkó ilé ẹjọ́ ní kí wọ́n ó yẹgi fún àwọn tó pa bàbá olóyè lẹ́kìtì ilé ẹjọ́ gíga kan tó fìkàlẹ̀ sí ìlú Adó-Èkìtì nípínlẹ̀ Èkìtì ti sọ pé kí wọ́n ó yẹgi fún àwọn ọmọ ọkùnrin kan tí orúkọ wọn jẹ́ Sunday Airanana Jonathan Elijah Sule Ọbásanjọ́ àti Moses Lọ́nà títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn ohun tí wọ́n rí sọ ni pé wọ́n lọ́wọ́ nínú ikú tó pa olóyè Ṣọlá Fátúnlà nílùú Ìkọ̀lé Èkìtì lẹ́yìn owó ìtanràn àwọn ajínigbé tú oníṣòwò búrẹ́dì sílẹ̀ lọ́sùn ọkùnrin oníṣòwò búrẹ́dì tí àwọn ajínigbé jígbé ní ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n ti tú sílẹ̀ báyìí síkírù àyèdè lẹ́yìn tí àwọn ará ìlú rẹ̀ ti dáwó tí àwọn ajínigbé béèrè fún àyèdè tí ọ̀pọ̀ èèyàn máa ń pè ní getting ni wọ́n jí gbé lọ́jọ́ ajé monday ní àdúgbò tí wọ́n ń gbé ní nǹkan bíi aago mẹ́rin ìdájí lágbègbè ìwárajà lásìkò tó ń gbé búrẹ́dì lọ sílùú ìfẹ́wàrà nípínlẹ̀ ọ̀ṣun fún àwọn oníbàárà rẹ̀ láàárọ̀ kùtùkùtù ọjọ́ náà ìròyìn gbáǹkọ́gbè àsìkò yóò ní jù báyìí lọ ẹ ti máa tẹ́tí lẹ́kọ̀ọ́ taofik afọlábí lolóòtú ìròyìn èmi princess ọláwùnmí jẹ́gẹ́dẹ́ àtàndá ló ti ń mú ìròyìn wá sí etí ìgbọ́ yín ẹ má ṣe burúkú torí tẹ́ ẹ bá ṣe ó máa padà wá bá yín ẹ máa bá wa kálọ.